Mátíù orí kẹrìnlélógún. Jésù sì jáde lọ ó ti tẹ́ḿpìlì kúrò àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn án. Jésù sì wí fún wọn pé. ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí lóòótọ́ ni mo wí fún yín kì yóò sí òkúta kan níhìn yìí tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀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 èmi ni Kristi wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ ẹ̀yin ó sì gbúrò ogun àti ìdágìrì ogun ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ níyà wọn ó sì pa yín a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀ wọn ó sì máa ṣòfófó ara wọn wọn ó sì máa kórìíra ara wọn wòlíì èké púpọ̀ ni yóò sì dìde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 tí a ti ẹnu wòlíì Dáníẹ́lì sọ tí ó bá dúró ní ibi mímọ́ ẹni tí ó bá kà á kí òye kí ó yé e nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sí orí òkè kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ wá mú ohunkóhun jáde nínú ilé rẹ̀ kí ẹni tí ń bẹ ní oko má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ijọ́ wọn nì ẹ sì máa gbàdúrà kí sísá yín kí ó má ṣe jẹ́ ìgbà òtútù tàbí ọjọ́ ìsinmi nítorí nígbà náà ni ìpọ́njú ńlá yóò wà irú èyí tí kò sí láti ìgbà ìbẹ̀rẹ̀ ọjọ́ ìwádìí ìsinsìnyí bẹ́ẹ̀ kọ́ irú rẹ̀ kì yóò sì sí bí kò sì ṣe pé a ọjọ́ wọn nìkúrú kò sí ẹ̀dá tí ìbá là á ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ ni a fi ké ọjọ́ wọn nìkú. nígbà náà bí ẹnìkan bá wí fún yín pé wò ó Kristi ń bẹ níhìn tàbí lọ́hùn-ún ẹ má ṣe gbà á gbọ́ nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá. Wo, mo wí fún yín tẹ́lẹ̀. nítorí náà bí wọ́n bá wí fún yín pé wò ó ó wà ní agejù ẹ má lọ síbẹ̀ wò ó ó wà ní ìyẹ̀wù ẹ má ṣe gbàgbọ́ nítorí gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ti kọ láti ìlà oòrùn tí í sì í mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú nítorí ibikíbi tí òkú bá gbé wà ibẹ̀ ni àwọn idì ìkójọ pọ̀ sí. lójú kan náà lẹ́yìn ìpọ́njú ọjọ́ wọn nìyí oòrùn yóò ṣókùn òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn àwọn ìràwọ̀ yóò ti ojú ọ̀run já sílẹ̀ agbára ojú ọ̀run ni a ó sì mì tìtì nígbà náà ni àmì ọmọ ènìyàn yóò sì fi ara hàn ní ọ̀run nígbà náà ni gbogbo ẹ̀yà ayé yóò káàánú wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára àti ògo ńlá yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ ti àwọn ti ohun ìpè ńlá wọn ó sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ láti ìkángun ọ̀run kan lọ dé ìkángun kejì ǹjẹ́ ẹ kọ́ òwe lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá yọ titun tí ó bá sì rú ewé ẹ̀yin mọ̀ pé ìgbà ẹ̀rùn súnmọ́ etílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí gbogbo nǹkan wọ̀nyí kí ẹ mọ̀ pé ó súnmọ́ etílé tán lẹ́yìn ilẹ̀kùn lóòótọ́ ni mo wí fún yín ìran yìí kì yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run òun ayé yóò ré kọjá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 yóò sì jẹ ẹ́ ní ìyà gidigidi yóò yan ipa rẹ̀ pẹ̀lú àwọn àgàbàgebè níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà.